أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله مبارك السلام عليكم ورحمة الله وبركاته عليكم يا ورحمة الله وبركاته أدوكني دولون أسترى يبيد يقوم النبي محمد صلى الله عليه وسلم ọlọ́run tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti tún lè wà lọ́láàfíà láàárọ̀ tì ní adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba náà àlékún ìkẹ́ ìgẹ̀ kó máa bá ànábì kan máa bá ara alé àwọn sọ̀hábà tó kún tó lọ bìí dáadáa tẹ̀lé ànábì tó fi jọ́gbìn náà lùkìá hàn. gbogbo àwọn olùkọ́ wa pátá ọlọ́mùsàbà ṣe dáadáa fún wọn ọlọ́mùsàbà síjú àánú ẹ̀wọ̀ wọn àwọn òbí tó bí wá ìdùnnú gbogbo ògbà ọlọ́ndàkùn tó jáde fún sáà bá wa ṣe fún ìrámàtí ìyá arhamar rahim gbogbo pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú nínú tíra hadith táǹkà fúnra wa tá a pè ní miato hadith lèrè èsì lẹ́yìn tó ṣe wípé lánàá hadith tí a kà ọ̀nà hadith ti ń sọ fún wa bó ti yẹ kí mùsùlùmí ọmọ báyàn gbé àbí àwọn ìṣesí wo la máa rí lára mùsùlùmí èyí ni ó yẹ sì ń fún wa pé mùsùlùmí aládùúgbò rẹ̀ wọ́n máa ní fọkànbalẹ̀ lórí ẹ̀ ni aládùúgbò máa rí tìbúra nípa rẹ̀ ni wọn ò ní máa pariwo rẹ̀ síta kó ń dààmú àwọn ó ń fìtínà àwọn bí aládùúgbò yàn téèyàn jọ ń gbé àbí téèyàn jọ wà lẹ́nu iṣẹ́ ni àbí téèyàn jọ wà níbì kan ni kò gbọdọ̀ máa jẹ ìnira látara àyàn ilé ní àdéhùn tí a kà fúnra wa ní àná pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run yìí tí a ó máa gbéyẹ̀wò ní àárọ̀ tèmi òun náà ni àdíìtì míì náà tó náà tó ń sọ fún wa nípa irú iṣẹ́ wo náà lọ́wọ́ ọba àlékè ọlá ló nífẹ̀ẹ́ sí jù tẹ̀dá máa ń ṣe irú iṣẹ́ wo lọ́wọ́ ọba àlékè ọlá nífẹ̀ẹ́ sí jù tẹ̀dá máa ń ṣe àdíìsì àwọn Aisha ni eléyìí kọ́lọ́n kọ́ba ayọ́nú sí ìyá náà. عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال أحب الأعمال إلى الله تعالى أدومها وإن قل متفق عليه báàdì sì ṣe mọ ó sì wá lójú kòkòrò púpọ̀ ó sì gé kámọ̀ yìí pé Islam ẹ̀sìn wọn tí wọ́n sì ní ẹ̀sìn tí ò ní gbé nǹkan kan kọ́ni lọ́rùn àfi kó jẹ́ ní téèyàn bá lágbára bẹ́ẹ̀ náà lèèyàn náà gbọ́dọ̀ tún wá gbọ́dọ̀ fún rẹ̀ ní wàhálà ṣe kọjá ń tọ́lọ́wọ́n bá àlekè ọ̀la yányàn àbí kọjá ń tọ́lọ́wọ́n bá àlekè ọ̀la nífẹ̀ẹ́ sí kásì ìyẹn làdí sì fi ń sọ fún agẹ́gẹ́ bá anábì ṣe wí pé ní ahabole amal àwọn iṣẹ́ tẹ̀dá lè ṣe hmm? ahabole amal ilallah iṣẹ́ tẹ̀dá lè jòkó tí tó lè máa ṣe tọ́lọ́wọ́n wà nífẹ̀ẹ́ sí iṣẹ́ yẹn hmm? àdùwà mùhà òun náà lè téèyàn bá ń wo mọ́ téèyàn máa ń ṣe ní gbogbo ìgbà wà nǹkan là kódà tó bá kéré eléyìí wọn fi tẹ́wẹ́ ká mú bẹ̀ ni wípé àdìsí yìí gẹ́gẹ́ bá àwọn afáàtì kíyèsí wọ́n kíyèsí wípé ń sọ̀rọ̀ lórí àwọn iṣẹ́ àṣegbọrẹ tẹ́dà ó máa ṣe torí pé àwọn ìtúkú jẹ́ ọ̀ràn èèyàn tẹ́lẹ̀ ó kú kulẹ̀ ti fi gbèdéke sí pé dèdè báyìí ni ẹ máa ṣe ṣùgbọ́n àwọn ìtọ́ wa jẹ́ ènì ó pọ̀ jàrá èèyàn wa gbọ́dọ̀ wípé torí pé òun fẹ́ súnmọ́ lọ́hùn kó máa wá sí nǹkan tágbára rẹ̀ ò ní ká àbí nǹkan tẹ́ pé yóò máa ṣe yìí yóò tún máa kó ìnira bá àbí nǹkan tí yóò máa ṣe yìí yóò tún máa kó ìnira bá aládùúgbò rẹ̀ lápèjúwe nísìnyí kí yín o pé tọ̀ ọlọ́run ní àbí anábìjọ pé wáyé pé irun tí wọ́n lọ́lá téèyàn tún máa ń kí lẹ́yìn ọ̀ràn èèyàn náà ní sọ̀láàtù lẹ́yìn kọ́ wá jẹ́ pé bẹ́ẹ̀ wá ti jẹun alẹ́ tán yọ bẹ̀rẹ̀ náfìlà ó dìgbà tá àlùfáàjà àdìbàyọ̀ kó tó dàdú tó bá ṣe bẹ́ẹ̀ ní òní tó ṣe bẹ́ẹ̀ lọ́la nígbà tó fi ṣe bẹ́ẹ̀ láàrin bíi ọjọ́ mélòó kan yóò rẹ̀ kò ní lè ṣe mọ́ yóò pàtì kò ní lè ṣe mọ́ irú iṣẹ́ bá ń kọ́ ni kódà kó ṣe pé rákà náfìlà méjì náà lọ́ba lè máa ṣe kó sá ti jẹ jojúmọ́ rákà mẹ́rin ló lè máa ṣe kó sá ti jẹ gbogbo ìgbà àsìkò tí ń ṣe yẹn kó máa ṣe gbogbo ìgbà bẹ́ẹ̀ náà ni kùránì lèyẹn máa ká ni kéèyàn máa rí pé ń kà yí báyìí lójúmọ́ àbí àtikáàrù kan lèyẹn máa ń ṣe ní kéèyàn wo máa kéèyàn máa ṣe gbogbo gbà gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà nìkan tí ọlọ́run ọba àlejò ọlá tó nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam pé sàlàyé fún wa nínú àdéhìí yìí ìdí inú àǹkà tó súnmọ́ àdéhìí yìí tí ó lè jẹ́ kẹ́lẹ́ yìí wá dáadáa ní ojú ayé anabi sallallahu alaihi wasallam àwọn kan náà àwọn sọ̀rọ̀ ilé ànábì sallallahu alaihi wasallam wọn á lọ béèrè lọ́wọ́ àwọn ìyàwó ànábì pé sẹ́wò lọ́kọ yín máa ń ṣe gan lọ́jọ́ ga wa àwọn sàlàyé fún ànábì wọn sàlàyé fún wọn pé ànábì máa ń gbààwẹ̀ ànábì máa ń ṣe náfìlà lóru wọn sọ àwọn nǹkan wọ̀nyí fún fún àwọn sàhábà tí wọ́n lọ bẹ̀ ńjọ́ náà. àwọn bíi mẹ́tàlá tí wọ́n lọ bẹ̀ wá táwọn ọmọ sí ni wípé ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ wọn kálukú wa ń sọ nǹkan kọ̀ọ̀kan òun ò tún sùn mọ́ tílé ọmọ fi máa wọ́n máa fi ṣe kìámù léyìí ọ̀kan ní látò ní lọ òun ò tún jẹun wọn òun máa gbàwẹ̀ ni ọ̀kan ní wọn ní tòun òun ò tẹ̀ ànábì wa gbọ́rọ̀ ànábì wa jáde sí ànábì ni ẹnìkan yín ọ̀bẹ̀rù ọlọ́run tó mi kò sẹ́ni nínú yín tó bẹ̀rù ọlọ́run tó mi èmi ni mo bẹ̀rù ọlọ́run ọba jù nínú yín èmi tí mo wá bẹ̀rù ọlọ́run ọba jù nínú yín ìmọ̀ ń gbàwẹ̀ lóòótọ́ ìmọ̀ tuntun nù bẹ́ẹ̀ náà ní sì máa ń ṣe kìámù léyìí lóru kí sì tún máa ń sùn mo sì tún níyàwó ìyẹn ni wọn bí àdìtì wípé ní ànìká òsùnẹ́tì fáwọn rọ́gìbà òsùnẹ́tì falẹ̀ ìsàmì nì káfẹ́yàwó nínú lànà tèmi ànábì ni gbogbo tó bá dá lóhùn nífẹ̀ẹ́ ajọsí pé kì í sọ ọmọ lẹ́yìn mi yẹn pé ìwà tí ń hù yẹn kì í ṣe ìwà tèmi ànábì fi lélẹ̀ pé káwọn kò ní hù torí ìdílé tá a fẹ́ mú bi eléyìí ni wípé èyí kọjá àlà níbi iṣẹ́ pé yẹn fẹ́ tún ṣe iṣẹ́ àṣegbọrẹ sí ọ̀dọ̀ Ọlọ́run bákan náà èyí sì tún ṣàṣe kọ́ wá jẹ́sí pé tọ́ba sí lónìí ọjà ń bẹ̀ lọ́la torí ẹlòmínà lè gbà ibi yẹn ti ní ní ọkùnrin tí ànábì sọ yẹn la gbọ́dọ̀ gbọ́ yé pé àdìwá mu àti yẹn wo mọ dáadáa títí kó torí pé bẹ́ẹ̀ ó kéré nìkan nìyẹn bó ti wù kó kéré tó náà téèyàn bá ń ṣe ń gbogbo ògbà àwọn Yorùbá ní ení tere èjì tere òun náà ni ìsún fi dìbú torí ìdí eléyìí àdìsí fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ó sì fẹ́ jẹ́ ká mọ̀ pé Islam kò fara ní ẹnì kankan àdínù yusuf ẹ̀sìn rọrùn ní Islam ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀sìn tí ò ní fúnni ní wàhálà ni oníjẹ náà kéèyàn wá lò ní ibu iṣẹ́ kan tó wá pọ̀ kéèyàn wá máa ṣe kéèyàn wá ṣe lónìí kó ṣe lọ́la akọ́dọ̀ tún lakọ́ rẹ́ra rárá káàkó torí kéèyàn ah ẹ̀sìn ọlọ́run rárá ẹ̀sìn ọlọ́run ò ní wàhálà òun lọ́ọ́ yàgbé wàhálà kọ́ra rẹ̀ lọ́rùn Islam gbé gbogbo àwọn ẹni tó ní ká máa ṣe níṣẹ́jọsìn gbogbo kalẹ̀ níwọ̀ntúnwọ̀nsì tí ó sì lè jó rọrùn fún yàn láti ṣe kẹ́nìkan jí ìsọjẹ súnà kákẹ́rà kàtí fàjírì méjì ẹ̀rí pé léyìí ò ti pọ̀ jára lọ bẹ́ẹ̀ náà azor kákí mẹ́rin asúrì náà mẹ́rin magrib mẹ́ta ishai mẹ́rin àtúfà èyí tó wá tún ní náfìlà mẹ́ta àfikún gbọ́ náfìlà yẹn náà sì ga jára lọ gbogbo àwọn eléyìí náà jẹ́kọ̀ àwọn hikima tá a rí mú níbi àwọn èyí tọ́lọ́wọ́n bá àlekè láti ẹ̀sìn lọ́ràn yẹn fún wa nìyẹn ẹnì kan fi hàn pé náfìlà tó mú ọgọ́rùn-ún náfìlà ni ọlọ́gọ́rùn-ún náfìlà kílíò tó mọ́ bóòlù ọmọ ṣe bóòlù ọbẹ̀ máa kí kọ́ ayébójoojúmọ́ ọgọ́rùn-ún náfìlà ni máa ń ṣe torí di eléyìí islam wa ẹ̀sìn wọn tí wọ́n sì ní tí ó sì kó ìdààmú tí ò kò lè wà láyà abẹ́lẹ̀ bàtà lánàá àwọn ẹgbẹ́ àwọn eléyìí tí a bá wá ń ṣe náà kọ́lọ́ nǹkan mọ́sá sàmójúkù fún wa níbi àwọn ìta bá sì ṣe ń bẹ̀ ó sì gba àwọn ìta bá sì náà kó gbà lọ́wọ́ wa bẹ̀rẹ̀ àmọ́ ti yá rahman wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi wa sallim wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuh.